والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كما تسيسلاي يروي واتبرون لا إليتم بين نقوبين وما يعلي ewu ńlá àti aburú eléyìí tó pọ̀ ó ń bẹnu kọkùnrin náà kó máa yan obìnrin lálẹ́ nítorí pé obìnrin kò lè dá yanra rẹ̀ lálẹ́ àwọn ọkùnrin burúkú kan bẹ táwọn náà yí aláìlérò bíi tiẹ̀ náà ló fà á ìgbàláyè fi wà fún láti rẹ́ nìkan yàn lálẹ́ ìwọ ọkùnrin wọn náà bẹ̀rù Allah nǹkan tí wọ́n jẹ́ gbà tó ní fẹ́ kí wọ́n fi lọ wọ́n fi lọ ara ilé rẹ kí ló dé tí wọ́n fi ń lọ ẹlòmíì tó ń fi lọ ìyàwó ẹlòmíì wọ́n ní fẹ́ ọ̀káyàwó rẹ níbi títí ń bóyí sọkùnrin ọlọ́kùnrin wọ́n sì mú obìnrin olóbìnrin ọ̀nyàn lálẹ́ ọ̀nba ṣe zìnnà eléyìí tó mú kóbìnrin kan kó máa gbé pẹ̀lọ́kọ lẹ́yìn tó ti bímọ mẹ́fà obìnrin wa ń sọ fọ́kọ ẹni tó kí ẹkún mọ́lẹ̀ ọkọ foríjì òun òun jàǹbá rẹ̀ àfi kó dákun kó yááfẹ́ òun kí ni nǹkan tó fi jàǹbá òun kí ni nǹkan tó ṣe tó òun fi máa yááfẹ́ rẹ̀ ó mẹ́rin. nínú àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó ń bí yìí ìjọjọ mọ pé nǹkan lónìí méjì péré jẹ tálọ wá bímọ yóò yòókù fún ọlọ́rọ̀ ẹrẹ mátímátí ni ọ̀rẹ́ ẹrẹ kò rí pọ sùn tó ṣe kété bá ti ríra lójúmọ́ ilé ó lóun gangan ló ń lóyún yẹn ọkà jẹ́wọ́ lásán ààrẹ mi ni à ti bẹ láàrin wa ẹ má wò ẹnìkan lè má ni ẹnìkan lè má ẹnìkan lè má tán ilẹ̀ má ìyàwó ti bá ọ̀rẹ́ rẹ lọ ẹ̀yìn àwòwò à ń díje ọ̀rẹ́ rẹ wá rí mẹ́rin mu wọ́n rí méjì mu wọ́n á ní la hawla wala quwwata illa billah nǹkan ṣe ó túmọ̀ sí wípé ìjàmbá àwọn ó burú jáì ó burú jáì ẹni tí ẹ̀yin ń wò wípé ẹni yín ni ẹni tẹ́ fara tì ó ṣe wípé òun tiẹ̀ ògidì ẹ̀gún lásán ni òun ti balẹ̀ rẹ jẹ́ ó ti dọ̀nà rẹ rú irú ẹni tẹ́ bá ti bímọ wò nífura yóò mọ̀ sọ fún ọ pé ẹ̀yìn ọ̀rẹ́ mi kí lẹ tó bí lọ́tẹ̀ yìí ó ní ọkùnrin ni tọ́ba gbọ́rọ̀ sí mi bá ṣe jọ́rẹ̀ yìí àkàmú ni kò sọ. o rò pé rírẹ́pọ̀ ni ń ràn ọ́ sọmọ ló ni. ọ̀rọ̀ lákàmù ní dídé olú àfà tọ́wá ní gbogbo àwọn tó ń fọ́ ló ọmọ òní kò ń kó wọn. torí fura o. ọkùnrin ntí máa fà táwọn ọkùnrin máa ń yálè ojú kòkòrò ni kìí sì ṣe pé torí pé àwọn kan ló ní àbí méjì kódà èèyàn lè ní àwọn mẹ́rin tó tún máa yálè nítorí pé tó bá fẹ́ ìyàwó mẹ́rin ó rí i pé kìí ṣe gbogbo oríṣi obìnrin tó wà láyé ní mẹ́rẹ̀ẹ̀rin yẹn jẹ́ mẹ́rin nínú àìmọye oríṣi tó lù àdánù nígbà tí wọn bá ti wá mójú kúrò níbi mímọ wo àwọn obìnrin olóbìnrin nínú mímọ wo àwọn obìnrin kò sí tàbí ṣùgbọ́n tó máa yàlè náà tọ́wọ́ tó máa wò pé á délé ìṣèrí gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sí ètò rí bẹ́ẹ̀ délé ìtúnṣèrí à ah, nọ̀nọ̀nọ̀nọ̀ kò sí ètò lè mú náà mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ló di pé òun kóyàwó jọ òǹkóyàwó jọ òǹkóyàwó jọ bí ọba wa kóyàwó jọ tó bá ti kọjá mẹ́rin ìwọ náà ló kọ méjì ju ọ̀fà lè lọ ó ń zìnà ni ọ́ bí bàbá kan nu wọ́n dẹ́sùn rẹ̀ wípé bàbá yẹn wọ́n fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ìsì máa gbìyànjú níbi ọ̀rọ̀ ẹ̀sìn máa ní káwọn èèyàn dákun kan lọ ṣe nàìjíríà fún bàbá yìí kí wọ́n ṣe títí fún wa kó tó di pé wọ́n kú nígbà tí wọ́n dọ́dọ̀ bàbá wọ́n bá ní bàbá a gbọ́ pé wọ́n lẹ ní ìyàwó mẹ́rin lọ bàbá nígbà ni mẹ́ẹ̀ẹ́dógún péré ni mẹ́ẹ̀ẹ́dógún ti ṣe jẹ́ péré òun ti ni o òun ti tó kú òun ṣe fídíò àfídíò tá ni fídíò ranù kí ni túmọ̀ fídíò yun wọ́n sọ kálukú ọba gbà àkọ́ràn eléyìí túmọ̀ sí wípé ẹ jẹ́ ká bẹ̀rù ẹ jẹ́ tí ẹni kò jẹ́ kó tu ọ ìyàwó kan ló ní olúwa ẹlẹ́dàá wa yóò bọ̀ fàlùbáríkàt ìyàwó méjì ló ní olúwa bọ̀ fàlùbáríkàt mẹ́ta mẹ́rin olúwa bọ̀ fàlùbáríkàt rẹ ojú rẹ sílẹ̀ rẹ ojú rẹ sílẹ̀ mọ̀sẹ̀ jẹ́ ẹni tó ṣe pé gbogbo obìnrin tó bá ti rí náà ló máa fojú tẹ̀lé nítorí pé ibi tí ẹ̀ bá ti ń fojú tẹ̀lé gbogbo obìnrin èèyàn máa rorò kúrò èèyàn fẹ́ ṣèṣekúṣe èèyàn mọ àwọn pé ńgbà tẹ́lẹ̀ yóò lè jẹ́ ìyàwó mi ẹ jẹ́ mú lálẹ́ eléyìí tí mọ́kùnrin jáde lé tọ́jọ́ pé tó bá wá padà délé ọ̀hún ọ̀rọ̀ burúkú ni ọmọ báyàwó sọ pé á ah! mo rí ọmọbìnrin kan lónìí ah, ah, ó ti ga jù ó ti ga jù pé tí ìyàwó bá wá ní kí ló rí lára rẹ̀ tó náà ní máa bọ́ ń bì kẹ́ ẹ̀ bíi ẹ̀kọ́ bíi ẹ̀kọ́ kásàgbà kámú ń tiẹ̀ gbà báwo so ẹ̀rí kí ńgbà tó ju ọ̀gá ti lọ lẹ̀ èèyàn máa sọ̀sọ́kúsọ ìyàwó kò rí i pé òun sì léwọ̀ àlálìkù àjọ tó rí ṣé bọ́ ló kú fún ni ọ̀fọ́ fún bí èdè tẹ́ ẹ máa sọ ní ìsìn láì ségò àkàràmọ̀kọ́mọ̀wá ẹni tó wá lọ fọ́ fún iná ló tó á di pé ó ní ọ̀já mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tó ń rí ẹ̀dá kan já rẹ̀ ju wálẹ̀ Allah bá falùbáríkà ṣètà ni olú ẹlẹ́dàá akọ́dàkùn kó tún wá sí kó lé wa jìnnà sí bàjẹ́ kó lé bàjẹ́ jìnnà sí wa bàbá àtún àwùjọ wa sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.